وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adúgbà fún ọlọ́wọ́ ọba ọba tí ó tún jí wa sáyé láàárọ̀ tó ní pẹ̀lú agbára rẹ̀ ọba tí ó tún pé ìdẹ̀kùn rẹ̀ léwa lórí ọba tí ó jẹ́ kí àwòmọ̀ lẹ́ni tí ìjọsìn yẹ atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú wa ànábì Muhammad sallallahu ta'ala alaihi wa sallam ànábì tó lúwa rẹ̀ ní àánú ìkẹ́ sí gbogbo ayé pátápátá olúwa bá wa sàlékún kẹrẹ àti ìgẹrẹ fún aṣáájú wa ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn ará ilé àwọn ọmọlẹ́yìn rẹ̀ èèkárí gbogbo olùtẹ̀lé títí lọ di ọjọ́ àjíǹde oníníṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún 16 nínú oṣù Muharram tó jẹ́ oṣù àkọ́kọ́ ìjírọ́ 43 ní àná ni àṣàlàyé lórí ahakun nas bil imama àwọn tí ó yẹ fún ìjẹ́ imam nínú mọ́sálásí àṣìrí àwọn nǹkan tí ó yẹ ká bá ní ara wọn bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tí ò bójú mu tó pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ ìmáàmù ní àwùjọ lónìí tí sì ń pèpè fún àtúnṣe kọ́lọ̀nkún tún wá sí ẹ̀rí agbọ́n níbi tí a tún máa gbé ẹ̀wọ̀ ní asùfú wa ahkamuha àárí pé Islam ẹ̀sìn kan tó ní ìlànà ni ẹ̀sìn tí ìyẹn kàn ṣe bó ṣe wúwo ni ìyẹn ló fi wá jẹ́ pé gbogbo tá a bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ máa jẹ́ kó máa lọ ìlà ìrúfin so torí pé in tí yẹn bá ṣe ní ìbámu sí tọlọ́run àtànẹ́bí lè yóò jèrè in tí yẹn bá ṣe ní ìbámu sí tọlọ́run àtànẹ́bí a bá ń kírun nípa títò torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú tí wọ́n máa ń fojú tẹ́ńbẹ́lú tó sì jẹ́ yí pé ó léwu púpọ̀ fún ìrun òun náà ni títò níbi ìrun torí pé Ànábì sallallahu alaihi wasallam ó máa ń ṣe àmójútó títò yẹn gan ó máa ń ká fún tí sì máa ń ṣàkóso àwọn sàhábà tó sì ní ọ̀pọ̀lọpọ̀rọ̀ ní orí rẹ̀ aláwọ̀kọ́ ni pé agbọ́nà pé khairu sufufi rijal wan nisa a ní sáfù tó lóore jù fún ọkùnrin bẹ́ẹ̀ la sì ní sáfù tó yẹ kó òun lóore jù fún obìnrin inú sahih òjísọ́lọ́wọ́n bá jó yíwa pé ayru sufufi rijal awwaluha wa sharruha akhiruha òjísọ́lọ́wọ́n ní sáfù tó lóore jù fún ọkùnrin ó lákọ̀ọ́kọ́ sáfù ni pété bá tó tàbí kírun báyìí sáfù wájú òun náà ní sáfù tó lóore jù fọkùnrin ọmọ àsáré

wọn sáré wájú débi pé ẹ̀yìn wọn tó wá ṣe kí ni wọ́n tò sí ó ní wa khairu sufufin nisa akhiruha ṣẹwárí sáfú tó lóore jù fóbìnrin òun náà ní sáfú ẹ̀yìn rẹ̀ fóbìnrin ó tò sẹ́yìn òun ló lóore jù ó ní èyí tó wá jẹ́ pé ó burú nu sáfú obìnrin òun náà ni a fẹ́ kí ọkùnrin ẹ̀sìn pé mọ́bìnrin bá ṣe ń lọ ẹ̀yẹ ilé ẹ̀ ni ó sì máa ta kété sí títò àwọn ọkùnrin ìyẹn ló jẹ́ pé sáfù títò lẹ́yìn òun ló lóore fún obìnrin ju ọwá tò ní sáfù ọwọ́ wájú lọ torí pé ọwọ́ wájú yẹn yóò ti máa súnmọ́ àwọn ọkùnrin àwọn tí wọ́n tò sí ọwọ́ ẹ̀yìn láti agbọ́nrin òun láàfin wá mọ̀ kò túrọ̀ tó ìtìláàtì bẹ́yìn nìsáà ìwọ̀n ìjáàdì ewu tí ń bẹ níbi àyípọ̀ ọkùnrin àti obìnrin ilé ìjọsìn tó ṣe pé ìyẹn tó òkú wà ní ipò ìsúnmọ́ lọ́hùn ìyẹn ni ọlọ́run ọba àletọ ládáwà lọ́wọ́ pọ̀ yẹn pé a gbọ́dọ̀ ṣàyípọ̀ níbẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ká tó ta kété síra wa atọ́wá tó nígbà tá a bá tẹ̀ wá ti kó sínú agbọ́n ni pé akẹ́nu lọ nínú ayé lásán èyí tó wáyé pé náà ni àkàkùn ṣètò wá di tó ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bí ní àwùjọ lónìí kọ́lọ̀n kó ṣàtúnṣe wa a sì rí pé sáàbù tí a ń sọ yìí òun náà ní nǹkan tó ṣe pé anábì alaihi wasallam ó kọ wá láṣẹ ó ní ká máa tó sáàfù kọ máa tọ́ dáadáa ó ní ká máa tó kọ máa tọ́ àwọn bá mọ tí ń bẹ́ẹ̀ ní sáàfù wájú ni adébìnrin walau ya'lamuna ma fi s-safi al-muqaddam làṣítàhámù táwọn èèyàn bá mọ orú orí tí ń bẹ́nu sáfù wájú ni wọn ọ̀bá sì máa dìkù fún rẹ̀ kí wọ́n máa sáyẹ̀ pé á ah, rárá o èmi lọ́kàn o wọn ọ̀bá máa mójú rẹ̀ pé á ah, rárá èmi ni mo tò níbẹ̀ lálẹ́ bí àpọ̀ ìmínẹ̀ ní tó mẹ́ lónìí tàbí wọ́n ló tó ni àìsí wọn ọ̀bá sáré alápáǹtì ti bákan náà òun náà ni pé nínú sáfúwájú ó da púpọ̀ láti ẹgbẹ́ kí wọn máa kù sí ọ̀tún òun náà sì ni ìlànà tí a bá ti ń tu sáfú látẹ̀yìn ká máa kù sí ọ̀tún ṣùgbọ́n kì í ṣe páwọn òsì náà tì ṣùgbọ́n ọkọ̀ tí ọkọ̀ máa lọ síwájú òsì òun náà ni tí ó fi ń dára jù bákan ni pé títò tí à ń tò yẹn òun náà ní títò kan tó ṣe pé àwọn màláíkà wọ́n ṣe máa ń kú lọ́dọ̀ ọ̀rọ̀ wọn bá nìyẹn lànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsáàbì ní sẹ́yìn náà wá ní tó sínú yóò ní dùn ni kẹ́ máa kú báwọn màláíkà ṣe máa ń kú lọ́dọ̀ ọlọ́wọ́ a bá wá tó a fi àlàfo lẹ̀ àbójẹ́ pé inú títò wà yìí àwọn àṣìṣe kan bẹ́ẹ̀ a bá tó tí a ó kó sẹ́ẹ̀ òun la fẹ́ ká fi kóra wọn torí pé tàbá fẹ́ kó sì kóra wọn lọ àtàgbà àtọmọdé ẹ̀rí omi ọ̀rá ìlú lẹ́yìn lọ ni sáfìyàn oṣù kí ni o sáfìyàn tọ̀rọ̀ tí nígbà tí kókó sẹ̀wá bá kóra wọn ìyẹn ní ìlànà tí àwọn sọ̀hábà máa ń lò pẹ̀lú àlẹ́bà Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n fi kókó sẹ̀ kóra wọn wọ́n sì fi èjìká wọ́n fi kó ara ní tu àwọn wọ́n níbẹ̀ ni wọ́n máa tọ àwọn pé ah, wọ́n ti wọ́n bẹ̀yẹ̀ wọ́yà wọ́n dúró dáadáa bí sòpé ọya ẹ̀tù sáfihàn kó tọ́ ẹ̀tù kọ́wọ́ ẹ̀tù kọ́tọ́ torí pé sáfù tó bá wọ́ ọlọ́run bò nífẹ̀ẹ́ rẹ ọlọ́run sì ní wòye sáfù tó bá sì ni o sáfù tí ó bá wọ́ bákan ni pé nígbà tí a bá àwọn onímọ̀ àwọn àwọn àgbàlagbà iná ẹ̀ ni ó dáa kí wọ́n máa súnmọ́ ìmáàmù ìyẹn ló fà tánàbí sallallahu alaihi wasallam pẹ̀lú yẹ̀lí ni minkum ulul arham wan nuha ó jẹ́ báwọn tí ó bá máa súnmọ́ mi nínú yí àwọn àgbà wọn láàkáyè ní o súnmọ́ lẹ́dí ilẹ̀ ẹ̀lú náà lẹ́yìn náà àwọn tó bá tún pọ̀wọ́ lé wọn lẹ́yìn náà àwọn tó bá tún pọ̀wọ́ lé wọn ìyẹn

so kó yẹ pé a máa kó sáfù yẹn mọ ara wọn bákan ni pé ǹjẹ́ tí sáfù wá délẹ̀ sí ẹnìkan lè dákò ní ẹ̀yìn kẹ́nìkan dájú lẹ́yìn àwọn olùmọ̀ nẹ́kọ́ṣà mọ́sí àlàyé nípa pé kíyàn dákò lẹ́yìn ògbójú wọn tí ẹ bá láǹfààní àti tòní sáfù tó ṣáájú yẹn ó tò níbẹ̀ ní ọ̀dà àjò ṣùgbọ́n tó wáyé pé sáfù wájú yẹn wá ti kú débi tó tí ẹ bá bọ́ síbẹ̀ yóò kó ìnira báwọn tí ń bẹ ní sáàfù wájú ajẹ́ pé ńgbà yẹn èèyàn ó dá dúró ṣùgbọ́n kéèyàn kàn wá dá dúró tó sì jẹ́ pé yẹn láǹfààní àti darapọ̀ mọ́ sọ́kú irú àwọn ìlànà yìí sọ pé láàsọ̀ láátá ìmọ̀ ìfárinlẹ̀ fárinlẹ̀ sọ òjíṣẹ́ ọlọ́run ní ẹni tó bá dákò lẹ́yìn sáàfù kò ní òun ẹni ọba dákò olólùfẹ́ ẹni bí òun ní òun bákan ni pé ńgbà tá a bá kò yẹn kí ká lá ogun ẹsẹ̀ wa torí gbọ́dọ̀ táwọn mi máa ń ṣe rẹ̀ ara nǹkan tí wọ́n jẹ́ sáà fún wọ́ndà mí nìyẹn nígbà táwọn yẹn bá mú má nẹsẹ̀ rẹ̀ kí wọ́n fẹ́ ẹsẹ̀ tó ọ̀wá ló jẹ́ pé àyè ń wò nílẹ̀ ọ̀pá èèyàn mọ́ tó tó wá jẹ́ pé gbogbo àwọn nǹkan èèyàn padà máa di àlàfo kúríjà ilẹ̀ ní ṣẹ̀tọ́nù táwọn bá ti ń wà nínú sáfù èṣù ní máa ń wà níbi ààyè yẹn ṣètọ́nù máa ń gbàjọba irú àárín yẹn ni tó yẹn ló jẹ́ pé kò bójú mu láti jẹ́ pé ká tó

wọ́n wá dìgbọ́ra wọn ní sáfún yẹn tó ìlọ́run tó sọ pé káà náà gùn ní yáàrùn ọ̀rùsùsù ó dàbí ilé tó kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni tí òwe wá sí kíni tó wá ráìmù lọ tó bọ́lọ̀n bá ní kẹ́ láti fẹ́ nìyẹn ìyẹn ló jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run bá máa ń fọ́nà sùhábà pé láti sùwú náà sùfú fakun áwòrán yòókàn lè fa náà lọ àwọn bẹ́yìn ojú ikùn tó sáfún torí pé tẹ bá pọ̀ láti tòó kọ́tọ́ ọlọ́run ọba àlekẹ́ ọlẹ́ yóò kẹ́yìn síra yín o yóò dẹ́kọ́ kẹ́yìn ọmọ ayapa ara wọn ìyẹn pé ẹ́ẹ̀dì ẹ̀ tí ó máa yapa ara yín ìwúlò máa dí àárín yín ìjọ tó máa dí àárín ara yín ọkàn yóò ní jọ ara wọn mọ́ so nígbà tó bá ti dé pé kí ni ti sáfù yín ọba ṣe pé ni tí ọba ti jọ ara wọn ìyẹn ló bọ̀ lọ́gbẹ́ Abu Mas'ud ó ní káàrọ̀ sọ sẹ́lá ìyá mi sáwọn ọmọ rẹ̀ kí bá lẹ́bi sọ̀rọ̀ òjíṣẹ́ lọ́wọ́ bá máa fọwọ́ kún wa lẹ́yìn ká báyìí ìyá ìyàwó lẹ́bi ká rẹ̀ kú dáadáa tí ó sì máa sọ pé ìsáwù wọ̀lẹ́ tẹ̀kítẹ́lifú fọ́tẹ̀kítẹ́lifá kò lóògùn pé ẹ̀tùdọ́gba ẹ má yapa ara yíò ó má di pé ọkàn yín náà padà wá di pé yóò máa yapa ara wọn bẹ́ẹ̀ lẹ́nu tí ọlọ́run bá sọ fún wọn pé ẹgbẹ́ sáfún yín lóra dáa torí ìrìn yín látẹ̀yìn mi o wàhálù bìlẹ̀ àná ẹ jẹ́ kí èjìká yóò kó ara wọn kó sí lédè ara wọn wọ̀lẹ́dì nafsi biyadi inni làárọ̀ ṣètọ́ ní ẹni kúrò mi ní ìfẹ́lẹ̀ ní sọ́f ká ní àlàáfù mò wà ní sáfù sí bí ọmọ ara bí ọmọ ní ọ̀yọ̀ wọnú sáfù tíṣẹ́ bá ti wọ sáfù yóò máa kó ìlú ìbá àwọn tí ń kírun ni ìyẹn ló pàtó yẹ pé a máa ń dín fújà ní àwọn àlàfo tó bá fẹ́ wà lọ sọ́fù àá máa ń di torí pé tá a bá di tẹ́sù bá ti wọnú ẹ̀ báyìí ìyọ́n máa kúrò yóò ibá àwọn olùkérùn láyé ńkọ́ òun náà ni oríṣiríṣi àwọn kí wọ́n máa wá ṣẹlẹ̀ nígbà tí èèyàn pé òun kírun àkíyèsí tó ga iná ní eléyìí gbogbo àwa tí a ń kírun ẹ a máa ṣàkíyèsí mímọ̀ àpò wa ká máa kú dáadáa ká fi ẹ̀gbẹ́ po ara wọn bákẹ̀rẹ̀ òun náà ní káfí ẹsẹ̀ wa káfí kó ara wọn dáadáa àkómọ̀ ìpín a máa wá fi a máa gbé ẹsẹ̀ sá fúnra wa bákẹ̀rẹ̀ òun ni pé ká má dátò ní ẹ̀yìn sọ́fù àkásìrè pé a kò sáfù kan délé kí a tó bẹ̀rẹ̀ sí ni máa kó sọ́fù mi tàbí ẹni tàbá tó lẹ́yìn imam ẹ̀yìn náà ni a ti máa kó lọ sí ọ̀tún wá sí òsì bí a sì máa ṣe kí ni bí a sì máa kí ìrùn nìyẹn kò ní yẹ́ pé àtọ̀wà fún àbákaní àtúníwá tọ́ àní dúró dáadáa ní ìjẹ tí ò bójú mu tí ó sì máa pa ayẹ yóò jẹ́ kí iṣẹ́ ìtọ́nù kọ máa dé àárín ìrun bákan rẹ̀ pé àbùkátà ká fún àyẹ̀ kó ní sáfù tó wà wájú ni ṣùgbọ́n a dé àríbi kalẹ̀ tó àádádó lẹ́yìn ẹlẹ́ni a ní ṣẹ̀ṣẹ̀ fààyàn tó tàbá fààyàn báyìí a ó ti dá nǹkan míì sínú ẹ̀mí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni a ó ti mú kó láì kọ́ lọ́lájú sí àyè tí ọ̀lọ́lá kó ọlọ́run bá lẹ́gà kí ó sáré nìkan kan wa ó gba ìjọsìn náà ní ọwọ́ wa ọ̀là agbára ọlọ́run láwọn ogun rẹ̀ kọ́lọ́ kó má dá lu aláyà abẹ́lọ́run subhanahu wa ta'ala ìta wa jẹ́ ìrìn ọ̀nà kò sí ní jìnnì bẹ́ẹ̀ wa lóbi á sì máa lọ máa bọ̀ ìsọ́lọ́run àbúrò ọlọ́run kò sí ẹnìkan wa ọlọ́run àgbègbè tí ń jẹ́ mùsíbà àwọn oníbà bá rí ولا dákú sọ àmì wọlá ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء والسوء القضاء وشماتة الأعداء اللهم حاسنا عاقبتنا في الأمور كلها وأجرنا من خلق الدنيا وعذاب الآخرة اللهم أنت مرتنا من بدعائك قوات بإجابتك وخذ هناك ما مكن واجبنا كما هو الجلال والإكرام إنك لا تخلف المياد وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته